ọ̀rọ̀ pẹ́ nìkan ọmọ ọmọ kọ̀ọ̀kọ̀ yín ohun tó fa náà nìyẹn tọ́lọ́run fi sọ pé gbogbo àwọn tí wọ́n sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lọ́la kèfèrí ni wọ́n. ọ̀nà tí ṣètọ́n tí wọ́n ń gbé gbà ànábì tún blọ́ọ̀kù ẹ̀ fún wa òun náà ni ọ̀nà àlálílá tọ́ra àwọn èèyàn máa ń gbára lé àlálílá kódà téèyàn bá kà nípa àwọn hadith tó nípa àlá tí ì bá ṣe pé èèyàn tún ka hadith síwájú si kí ẹ̀ mọ́ fi kan tú kan àbí káwọn olùmọ̀ sàlàyé ẹ̀ fún èèyàn àánú ọlọ́run ló lè má jẹ́ èèyàn sọnù ẹ̀rí pé náà àwọn hadith èyí tó ṣe pé ọjà dis tó gún régé òjíṣẹ́ ọlọ́run bá sọ pé tó bá di àkókò gbẹ̀yìn ayé yóò wọ́n nínú àlá tó lùgbàgbọ́ òdodo ọ̀la tí nǹkan yòó ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bákan náà rí hadith mi tá ànábì sọ pé tá a bá dá ìjẹ́ ànábì ọlọ́run bá sí ogójì ìpín kan ń bẹ ní àlálílájẹ́ sí gbogbo ohun táwọn ọ̀rọ̀ yìí sọ ń sìn ni pé láti bí àlá ẹgbẹ́ta lómi ọ sọ pé à tóun bá ti lálàá bí nǹkan ṣe rí lọ lọ́hún fi hàn ó ti kó sí ọwọ́ akóló àṣẹ ìtọ́ òun lànà fi ní tẹ́ bá ti láàlá kan tó jẹun tó dání sóyè àdúrà ní kẹsì ẹ má sọ kankan jáde ń parẹ́ nínú àwọn nǹkan tó sì yé mi sí tó dá mi lójú mo láwọn èèyàn tí wọ́n máa ń wá mo ní obìnrin kan ìyá àgbàlagbà kan báyìí tó ní àlá tó ń bá la bóun ṣe la ní òṣè ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ ẹni tó rìn mọ́ agbègbè ibi tó ti ń gbọ́ ń pa sùn mo wá ka àwọn hadith fún pàànàbí ní tàbá ti lálàá burúkú ká má sọ jáde ká gbẹnu sẹ́gbẹ̀ẹ́ owó sí ká sì ta òdá ti síbẹ̀ torí tó sọ ti ń rí bẹ́ẹ̀ wọ́n náà ti kó sínú ẹni tí ń sàsọ́lẹ̀ kí ni ìyàtọ̀ láàrin àtàwọn ológun ẹni wá ní hey ẹ̀rù ń bá torí ló ń bá lálá kan tó wọn bá sọ ẹ̀mí òun ní balẹ̀ tó ń bá sì sọ yóò padà ṣẹlẹ̀ kí n wá ní ìtumọ̀ sísọ tó ń sọ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ pé àbúrò rẹ̀ wá lọ ọlídé lọ́dọ̀ wọn àbúrò yẹn wà ní yunifásitì kan nílẹ̀ ó wà yunifásitì kan bẹ̀tẹ̀ nìyẹn tí mò ń sọ ìhun lọ́kọ sílẹ̀ kì í sọmọ àbúrò yẹn wá lọ ọlídé lọ́dọ̀ wọn àkókò ọlídé yẹn wá parí àbúrò yẹn wá lóun fẹ́ travel wọ́n ti wọlé ga àwọn nǹkan tó ń ṣàjọ fún tí ó mú ń lọ ni wọn ò tètè rí tó ń pe àwọn tí ń Barcelona school wọ́n ti Barcelona school ọjọ́ sá conclude pé wọ́n lọ mọ́júmọ́jọ́ yẹn ẹ̀gbọ́n rẹ̀ alálàáta bá tún lálàá adàtí mọ́ ń kí nílò dáadáa tẹ́lẹ̀ mọ́ sọ jáde mọ́ sọ jáde ó pẹ́ mi wọn gbá ni mọ́ sọ wọ́n lálàá tó ń la ọ̀dà bí lẹ́sìn mọ́ lọ́ba fún gbé fóònù ọba pè mí musharaf mo ní hàn ó lóun ti lálẹ́ ọlọ́mọ tó òun ló fẹ́ tráfì òun lálàá kan tí ọ̀dà o mọ́lọ́ gbọ́dọ̀ sọ ha ó ní yóò ṣẹlẹ̀ nígbà tí mo ń bá sọ̀rọ̀ tí mo rí pé mi lè gbé mo ní wàláhí thumma billahi ohun táwọn bí sọ fún mi lọ́kàn balẹ̀ di ohun tí wọ́n sọ lọ kò ní ṣẹlẹ̀ tó bá ti sọ ṣùgbọ́n tó bá ti sọ àdánwò ti gùn gbogbo alẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bá ànábì Yusuf náà gbà kọ́ alẹ́kọ̀ọ́ àbí ẹ̀rẹ̀ ẹnìkan lálà nítòdodo ẹnìkan kọ́ kọ́ lálà ọkàn sọ̀rọ̀ lásán òun lànà fi ní tọba lálàá tọba fi sọfẹ́ nìkan bẹ́ẹ̀ ni yóò nímọ̀ nípa rẹ̀ tọba ni à wọ́n sì anímí ẹ̀ bá yẹwò bẹ́ẹ̀ ni o òsì ni ọ̀tá yẹn o wọ́n bọ̀ jẹ́ ló ń tẹ̀ náà ni kó sì ọ̀tá o báná bí ṣe sọ nìyẹn ohun tẹ́nìkan bá sọ lẹ́yìn àlá rẹ̀ tọ́ lá fún sóyé bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bó pè kórí òun ló bí tánà bí fi sọ pé gbogbo ẹnikẹ́ni tó rọ àlá àbí ọmọ nípẹ̀ tọ́rádán ò lọ dẹfẹ́ ní tọrọ fún nǹkan yọ́ ṣẹlẹ̀ fún bẹ́ ìwọ náà wá jẹ babaláyà lálkìyàmà anábì ni wọ́n fún ọ ní nǹkan sàáyìnra tẹ́yìn sàáyìnrì méjì sẹ́wọ̀n bó ṣe kéré tó sàáyìnrì òun tó kéré ju jéré lọ òun náà fi ń ṣe talbina wọ́n gbé méjì rẹ̀ fún ó kéré jọ mọ́ka bàbá lọ wọ́n àpè kò só papọ̀ wọ́n àpè kò mọ́ lọ́nù náà kò só pọ̀ ti só pọ̀ nítorí pé ó fi ara ọ̀lá tú nǹkan fún yàn ìmọ̀ ìkọ̀kọ̀ ọlọ́run fi mẹ́nikẹ́ni àṣírí ọlọ́run ẹ máa ti ka nǹkan kọjá ń bẹ̀ tẹ́lẹ̀ ẹnìkan mọ̀ kò jùbọ̀ wọ́n bá fa mo ní ọya ẹ jáde kó lé ah ohun tó bá ní kó wọn mọ̀ bá sọ́ọ̀pù yín sí ọmọ ìyọ́ lọ́mọ ẹjọ́ mọ ọlọ́mọ ọmọ lọ ẹ mọ̀ bọ̀ ọwá wa mo wá bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ níbi tó wà náà lọ́mọ ti pé pé ọkọ̀ wa ti mú fo ó ní hey nǹkan ló gu ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sọmọ yẹn tẹ bá sọ jáde ni wàá lọ ṣẹlẹ̀ pẹ̀lú bí ó ṣe lóun lálá yẹn ìṣẹ̀lẹ̀ yẹn dẹ̀ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n wà láyà àbúrò ṣẹlẹ̀ sọmọ yẹn torí pé ọmọ yẹn padà pé pé ha àǹtí ọlọ́run yọ mí nípa tẹ̀lọ́kọ̀ típà kan gbà táwọn wa Abẹ́òkúta lọ bó ṣe padà nìyẹn ọkọ̀ àwọn lọ́tẹ̀lé wájú lòun sì wà ó lóun ti parú pé ọlá àwọn ọmọ tó dá ọkọ̀ yẹn dó tó fẹ́ kan ara mú tó àwọn báyìí níbi tó dúró sí nìyẹn tọ́lọ́n fi dóòlà wọn ìyá aláìláta kí ló wá ń sìn ah ó ní lọ́dọ̀ lọ mọ̀sá lọ́dọ̀ lọ